fún wọn lówó wọn o kìjọ sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dá. kí ló ṣẹlẹ̀ ah. ẹjọ kí ló dìbò bẹ́ẹ̀ni wọ́n sọ pé ò ní dìbò. Bísí ah, bá mi fọ́ ìdáni báyìí. Wọ́n ṣe wà yìí ń kò sí ìdí lára ẹ̀ mọ́ Àní wọ́n yà díẹ̀ wọ́n yà báyìí wọ́n fẹ́ wọ́n yà wọ́n ya ìdí ẹ̀. ọlọ́run. ń gbọ́. ẹ̀wọ̀n ìṣe lọ gùn di wọn. wọ́n gùn wọ́n ya ṣé bó ṣe wà yín sí wọ́n ti ya díẹ̀ pa. wọ́n ti ya. ṣé wọ́n ti o ti rí bó ṣe fẹ́ tó. èmi ìṣe rí bó ṣe fẹ́ tó bọ̀ wọ́n ṣe sọ fún mi díẹ̀ ya pẹ́rẹpẹ́rẹ ni. ṣé wọ́n wá fi fóòmù wọ́n fi búlọ̀kù ẹ̀ ní àbọ̀ gbé dúrọ̀mù sí. ọlọ́run ọkọ̀ dibẹ̀ kó má bàa máa jò. nínú community táwọn àìdán. ọlọ́run. ta ló lè jọ̀rú ẹ̀ wò farabalẹ̀ gbárí ẹ̀ fi ara balẹ̀ ó mọ̀ mí dáadáa kò yẹ ẹ́ sìn mo ní connection tó pọ̀ kò yẹ mo wà connected pẹ̀lú a lot of people tó bá jẹ́ ọlọ́pàá ni mo wà connected pẹ̀lú wọn tó bá jẹ́ safety ni èmi àti wọn jọ wà ní ta ló ṣèrú iṣẹ́ yìí ṣé o mọ orúkọ ẹ̀. wọ́n ní Fọlákẹ́ Bàdìjẹ́ ló jẹ́ ọ́. Fọlákẹ́ Bàdìjẹ́ Fọlákẹ́ Bàdìjẹ́ ta ló ń jẹ bẹ́ẹ̀. èmi ò mọ èmi ṣe wo pé dèbà kúrò ń bí pé mò ń bọ̀ lọ́dọ̀ yìí bẹ́ẹ̀ ni màmí tó ń jẹ bẹ́ẹ̀ ìwọ ló mọ̀ ṣákìrù. mi mọ̀. èmi náà ò lè mọ̀ nìyẹn ah. kì í ṣe gbogbo wèrè tó wà nínú community ni mo mọ̀ eh. wèrè tó wà nínú community tí mo mọ̀ mẹ́ta ni wọ́n ìwọ bororo àti bàbá tó tó ẹ̀dá gba bàbá alágo. wàá jẹ́ wèrè. o jẹ́ ká fìyẹn lẹ̀ ń bì nítorí inú bíbí gan ni o báwo lè yàn kọ́ sí máa wà nínú community tí wọ́n ń pè ní Fọlákẹ́gbàdìjẹ́ tẹ́mi ò tẹ̀ ní mọ̀ nọ́ọ̀sì ẹ̀ mọ̀ tẹ́ máa ṣe fún mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ojú àpá òun lèèyàn fi ń mà tọ́nà ẹ jẹ́ kí n rí ìdígbáríyẹ̀ tí wọ́n fi ìgò tó fi fàyà mi ìwà mọ̀ bóyá àdàná dẹ̀ lu àbọ̀bẹ ẹ jẹ́ kí n rí bó ṣe fẹ̀tò tí n bá rí ojú àpá ìdígbáríyẹ̀ mo máa mẹ́ni tó ṣiṣẹ́ yẹn ah. ẹ jọ ẹ jẹ́ kí òun àti ṣakiru ẹ jẹ́ ah. káwọn méjèèjì kí wọ́n jáde kókó èmi gbáríyẹ̀ àtẹ̀yìntẹ̀ máa ṣídìí fún mi mo fẹ́ rí ìdígbáríyẹ̀. madam ẹ gbọ́ ṣé kí n ṣe bọ́ ṣe sọ yẹn kí ilé àwọn ilé ìjáde kán lè rí dìyín. kò ṣe ni ó máa sọ fún ẹ pé yẹ́ẹ̀sì ni. rasa mu ẹ̀yà wèrè ni sórí yín fàyà ni ẹ ṣe máa wá wò dín mi. ẹ dẹ̀ lè lé sí i ẹ dẹ̀ ní nǹkan ṣe lè nǹkan ṣe wú báyìí ẹ kàn waste time ara yín bí nìkan ò sí ẹ gbárí yẹ gbárí yẹ. rasa máa fún ìlò lójú ọ̀hún. ẹ wò ó ah. gbogbo yín ó ẹ bọ́ síta ẹ bọ́ síta. ìrọ̀lẹ́ ayé olójú dà wojú bíi front light ṣọ́ọ̀kì bẹ̀rẹ̀ wẹ̀. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù just stay just stay stay ẹ ní sùúrù bẹ́ẹ̀ ní sùúrù kí ló ń lé wèrè wèrè nìyẹn ni kí ló ń lé ẹ kí ló dé tí Yọ̀ṣíbí ń sáré ẹgbàá mi torí ọlọ́wọ́ ṣọ́mọ̀ ọmọ gan mi ni ah. Yọ̀ṣíbí come out Yọ̀ṣíbí come out tó o bá jáde síta tí bá wọ́ bẹ̀rẹ̀ máa gbá etí ẹ̀ ni jáde síta báyìí get out síta ni kí ló ṣe ẹ́ ah. mo lọ wọ́ bẹ̀rẹ̀ yẹn sì ní òré èèyàn kankan kí ló ní ẹ. ṣé mo bọ́lẹ̀ ní inú mọ́tò ni mọ́dẹ̀rọ ọmọbìnrin very fine clean beautiful lady ló ń bá wọn géńdé ọkùnrin méjì ló ń bá wọn fa wàhálà ń bá lè lọ bá ipe kó má bá wọn jà mọ́ kó ti fáìn jù nǹkan tó ń ṣe lọ kí n tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ló bá fà á yọ. kí ló fà ìgò ni. kí ló fẹ́ fi ṣe. kí ló máa fi ṣe. ló bá fọ pọ́ ah! ó ṣe wù mí lẹ́nìí. ó mú ẹ létí gòtìgò kò jẹ́ báyìí kó gún ẹ. Ah! bọ́dà Sàámú ó yà mí lẹ́nu gan pé kò bá mi torí mo ṣe ń sáré mẹ́ta mẹ́ta ní ẹsẹ̀ kọ̀ọ̀kan ló ń kà tó fi ń sáré tẹ̀lé mi ah. mi ìmọ̀ pé kò ní bá mi gbọ́. obìnrin. ẹni sùúrù o ẹni sùúrù o nínú ẹ́stéètì náà inú kọ̀mínítì lóbìnrin kan tí nígọ̀tì ló fọ́gò mọ́lẹ̀ léèyàn kan kiri jọ tó ọmọbìnrin yẹn rí tẹ́lẹ̀ ni àbí wọ́n dárúkọ ìbákanbákan. ó eh, pè ní eh, Fọlákẹ́ Bàdìjẹ́. Fọlákẹ́bàdì jẹ́ nínú ẹ́sẹ̀tì mẹ́wẹ́ ẹ̀wà tí mo ti jó lórí tí mo ti jẹ́ kábíyèsí ọlọ́mọbìnrin kan wà tó ń distop ẹ́sẹ̀tì ọ̀hún wọ́n pè ní Fọlákẹ́bàdì jẹ́. ó dà by the time I have your time and I'm ready for you I will gundi yẹ̀pà. Ah. I promise you I will fẹ́dí yá you and I will gunpa èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ah. nínú ẹ́sẹ̀tì táàjọ wà yá mi wà ríran wò. after sàgàfúrúlà. mo ṣáà ń pẹ́ yín. láìláìlàlá o ó bà láìláìlàlá o. sọ́lì ìyá alámù ọmọ. sọ́lì ìyá aláwù ọmọ. àsàlátù àsálà. àsàlátù àsálà. láìlá. ó bà láìláìlàlá o. láìláìlàlá o. ọlọ́run máa gbà fún wa ọlọ́run máa gbà fún wa anakumulai anakumulai anakumulai. méjì ni méjì ni méjì ni bẹ́ẹ̀ ṣe mẹ́ta ni <laughs> ẹ pẹ̀lẹ́ adẹ̀kọ àwẹ̀ náà àwẹ̀ ni o adẹ̀kọ àwẹ̀ náà àwẹ̀ ni o lágbára ọlọ́run mi wá ṣíkà ẹ̀ ah oṣù ńlá la wà oṣù ramadana oṣù yọ ẹ̀ṣẹ̀ yọ ẹ̀ṣẹ̀ oṣù gbígbàdúrà àdúrà tèmi àgbà lágbára ọlọ́run àdúrà mi àgbà ọlọ́run awọlá àwẹ̀ yìí àgbà àdúrà mi ọlọ́run àwọlá anú oṣù yìí àgbà àdúrà tèmi bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́ àfa ẹ ti wá rù ọrùn yín ti wá gùn ojú yín ti ojú yín ti kó sínú. bẹ́ẹ̀ ẹ ti ṣo ẹsẹ̀ tẹ wo yẹn gan ti fa sẹ́kìrì sáìsì yín. forty three ni. forty three ah hmm. sáìsì tí mo ń wo yìí ó ti wá wọ̀ forty one ẹsẹ̀ yín ti fa sẹ́yìn. àwẹ̀ ni. àwẹ̀ ló jẹ́ kẹ́ ẹ wá rù báyìí ohun tí mo sọ nìyẹn ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín sà Ọlọ́run á wà pẹ̀lú yín Ọlọ́run á máa bá yín ṣe sà ẹ sà ẹ pẹ̀lẹ́ gbàlejò lé ní sà o àlejò. ẹ má gbàlejò lé ní sà bẹ́ẹ̀ ni sà. àlejò wo nìyẹn o. ní around six thirty bíi seven ẹ má gbàlejò sà. nílé mi bẹ́ẹ̀ ni mi ò retí àlejò kankan. àlejò ń wá yín bọ̀ ẹ má retí mi sà. ẹ̀yin. bẹ́ẹ̀ ni mò ń bọ̀ lọ́dọ̀ yín sà. ẹ̀yin làlejò tẹ́ ń bọ̀ lé mi. bẹ́ẹ̀ ni sà. ẹ jọ tí n bá gbóyin dáadáa o kí lẹ fẹ́ wá ṣe o. mo fẹ́ wá ṣínú àwẹ̀. ẹ fẹ́ wá ṣínú àwẹ̀ lọ́dọ̀ mi. mo dẹ̀ máa ti débẹ̀ láti six thirty àbí six to seven máa ti wá ṣínú àwẹ̀ lọ́dọ̀ yìí. ṣé ẹ gbàwẹ̀ ni. mo gbà lónìí. ẹ gbàwẹ̀ lónìí. mi gbà lónìí àná ńkọ́ o. mo gbà di twelve ọ̀sán. twelve ọ̀sán. bẹ́ẹ̀ni. ẹ jọ jẹ́ta ńkọ́. mo gbà yẹn di nine àárọ̀ mo gbà di nine àárọ̀. agbóyin lẹ jẹ sáré. mo jẹ sáré ní ní fifteen minutes to six tó sì sì lẹ́jẹ̀ sáré. bẹ́ẹ̀ ni láàárọ̀ ni mo jẹ sáré ìgbà tó máa fi di nine agbára mi ò gbé mọ́ mo wá mo wá já. ẹ já ní tò nine. agbára mi ò gbé mọ́ ni. agbára yóò gbé. bẹ́ẹ̀ ni. tó tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èmi ò retí àlejò mẹ́wàá sílé tèmi o tẹ́ ẹ bá sọ pé mi ò rù nǹkan tí Islam kọ́ wa gan nìyẹn ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè máa rí ń ta lè máa rí pé wọ́n rù téyìn máa rò pé wọ́n gbàwẹ̀ wọ́n gbàwẹ̀ àìrọ́wọ́ mú lọ sẹ́nu ni ẹ̀yin tẹ́ wá gbàwẹ̀ tẹ́ bá wá sínú tán tẹ́ bá parí àwẹ̀ yín ẹ lè fi ìlípè ni wọ́n pé ah! ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan lọ gbàwẹ̀ wọn ò rí nǹkan jẹ ni hmm. ẹ lè ṣètọrẹ àánú fún wọn torí kebi ń pa wọ́n. tí n bá gbọ́ yín yé dáadáa pé ọ̀pọ̀lọpọ̀ wa báyìí tá à ń gbà wẹ̀ lọ́wọ́ yìí bóyá àrùn ni o àbí bí yẹn ń pa wá gan bó ṣe ń pa àwọn kan ta nìyẹn tí Ramadan bá wá lọ tán ká lè mọ̀ láti máa ṣe ìtọrẹ àánú fáwọn èèyàn òun ló fi pọn dandan gbọ̀n. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ṣe àáfà mú wa lára àwọn tẹ́ máa ṣètọrẹ àánú yẹn fún ọ mi ò gbọ́ yín yé. ẹ mú alára àwọn tẹ́bi ń pa ń ta yẹn tí Islam sọ fún yín wípé kẹ́ ẹ máa ràn wọ́n lọ́wọ́ mm. kẹ́ ẹ máa ṣe kẹ́ máa yan saka bẹ́ẹ̀ ni kẹ́ máa yan fún ọmú wa lára àwọn tí wọ́n sọ. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tó yìí tẹ́ sọ pé mi ti jò sáìsì tèmi forty three ẹ bá mi reduce ẹ̀pàdà sí forty one o ẹ ṣe mo dúpẹ́ o tó ṣàṣì yé yín ṣá. ó ti yé mi ó ti yé mi ti yé mi. so fún ìdí èyí ẹ má wá sílé mi o. ẹ jẹ́ ń wá ẹjọ́ ẹ lè wá o. mi ò lè wá ṣe lọ́dọ̀ yìí. ẹ má wá sílé mi torí pé ẹ gbàwẹ̀ aláwẹ̀ nìkan la fún láyè láti wá ṣe lọ́dọ̀ ẹni tó ń gbàwẹ̀ má sàlám. ilé ẹ̀ṣẹ̀ rani mọ́ṣẹ́ o ṣe mọ́tò bàbá kabirani. kódà. ẹ pẹ̀lẹ́ o. ẹ rẹ sọ. ẹ rọra ń bẹ̀ o. Ah. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ ọ̀dọ̀ afá kan tó ń pè ní máṣekù àwọn ni mò ń béèrè ní area tó wà ń bí báyìí. máṣekù. bẹ́ẹ̀ni. máṣekù lẹ ń wá níbi tẹ́ wà yìí. bẹ́ẹ̀ni sà. tẹ́ ẹ bá lọ báyìí straight tọ́ọ̀nì tó wà lọ́ọ̀kan ẹ roundabout kékeré yìí ẹ tọ́ọ̀nù padà bẹ̀ torí kò sí bẹ́ẹ̀ yìí fẹ́ tọ́ọ̀nù bí ẹ wá lọ straight down bẹ́ẹ̀ ṣe ń lọ straight down yẹn ẹ máa rí ilé mẹ́ta kan ilé mẹ́ta yẹn àárín wà ẹ máa gba àárín ilé mẹ́ta yẹn kọjá mọ́tò máa ń gbabẹ̀ bọ̀ tó máa dàbẹ̀ ni pé mọ́tò ń gbabẹ̀ ẹ wá gbabẹ̀ kọjá tẹ́ ẹ bá tún ti wá lọ straight bí i two minutes ẹ máa dé junction kan eh. tẹ́ ẹ bá ti dé bí express ẹ máa lọ straight down ẹ máa rí mosque kan tó tóbi ẹgbẹ́ ẹgbẹ́ mosque yẹn kọjá eh. mọ́sálásí Jímọ̀ náà ń pè. ẹ eh, wo ọkùnrin gbogbo bí tẹ̀ ń sọ fún mi ó ti jìnnà ju báwo fẹ́ gbẹ ẹgbẹ́ kan gba lé kan gba oró kan mi lè mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ nǹkan tó máa ṣe fún mi ṣe lè help mi mhm. ẹ jọ ṣe lè tẹ̀lé mi kẹ́ mú mi lọ síbi tẹ̀ ń ju wẹ̀ kí n mú yín débẹ̀ tí n bá máa mú yín débẹ̀ mi bí sì mú lọ síbi kan má gba five k kó dé ní sí o ẹ kàn máa fi sórí google map ní ẹ sọ pé ẹ lọ sí àjàó street ah. bẹ́ẹ̀ tẹ́ bá ti dé àjàó street gangan ẹni ọlá òun níbi tẹ́ ń lọ kó ah. jìnnà rárá. mẹjọ ah ó máa bẹ́tà kẹ́ ẹ wọnú mọ́tò kẹ́ mú mi débẹ̀ ìjọ. kò sí wàhálà five thousand. Ọlọ́run kẹ́yìn. Ọlọ́run akẹ́mi. Ọlọ́run kẹ́yìn. Ọlọ́run akẹ́mi. Ọlọ́run kẹ́yìn. Ọlọ́run akẹ́mi. Ẹ̀lẹ́. Ẹ ṣé gan. Ah, ajá. Ẹ ṣé. Salamu alaikum. Mm. Ẹ̀lẹ́. Ọlọ́run kẹ́yìn. <laughs> Ẹ pẹ̀lẹ́ kó ọjọ́ mẹ́ta. Ah, ọjọ́ mẹ́ta ni. Ẹ kú iṣẹ́ náà. Ah, bẹ́ẹ̀ ṣe popular tó tẹ̀ dẹ̀ mọ́ṣẹ́ tó ọ̀dọ̀ yín ìgìnà. Eh ibi tọ́lọ́ bá fi ibùgbé náà ni ó wà. lèyìn àwa ó dà bẹ́ẹ̀ ó ẹ wo senior sister mi àwọn ni wọ́n wá náà ń wá ìrànlọ́wọ́ ẹni tí ọlọ́run tọ́lọ́run mí sí wọ́n wá júwe yín gangan fún àwọn àwọn ò wá mọ̀dọ́ yín àwákẹ́dẹ́ rí ojú tó lé ojú tó kò ní wá òwìwì ńlá ní wá àwa ṣọ̀pọ̀nà àbí. àánú ẹ gbajúmọ̀. lórí yìí pé àáfà ìpẹlẹ so òun ni mo ṣe wá mú wọn wá síbí àwọn ni ẹ wò àáfà má ṣe kù tẹ̀ ń wá ni mo ti wá mú yín débi tán ẹ jẹ́ kémi máa bá tèmi lọ báyìí. mọ́tà samuel lọ ibi tẹ́mi pẹ̀lú ti ń jọ ń bọ̀ ó jìnnà ẹ má jẹ́ ká débi kẹ́ wá fi mí sílẹ̀ kẹsàn-án pẹ́ fẹ́ máa lọ. kí n dúró tì kẹ́ fi tí o ń tẹ́ fẹ́ ṣe owó tẹ̀ fún mi ti expire. Ah, lára òtí màá máa dúró ti yẹn nǹkan mi nìyẹn o àmì ah, lè dúró èmi náà níbi tí mò ń lọ mò ń kánjú gan. ẹ ẹ ajá ẹ jẹ́ kí wọ́n mọ̀ lọ́bi tí wọ́n fẹ́ lọ. ẹ abdulsami. naam. tọ́yìb. naam. èwo nu yín ló ń ṣe kan lọ́wọ́ nulẹ̀. èmi ni àfa wa. àtọ ah, ẹ abdulsami. naam. èwo ló sin ajá tí wọ́n bá ti ṣe tán ó sì wọ́n dé ibi tí wọ́n lọ. àfa ṣé kò sí. tí ni mò ń ṣe. bí ìbáwo. ẹ ní ẹ níbi tí ẹ fẹ́ lọ tó ṣe pàtàkì ẹ sì ti gbìyànjú ní ọ̀rọ̀ wọn ẹ káwọn ọmọ kí wọ́n sìn wọ́n délé. nítorí pé kí ni. ẹ nígbà tẹ sọ pé ń tí n bá wá ń kánjú ṣé mo fẹ́ kánjú jòwó lọ ni má wàá fowó lẹ̀ mà wá máa kánjú lọ ọlọ́run ò ní jẹ́ kí n kánjú jòwó lọ láyé mi. ọ̀rọ̀ yín kì í yéèyàn gbà mí. Ah, ọ̀rọ̀ tí ò bá yé ọ̀rọ̀ tí yín ni òye mi ah, ọ̀rọ̀ tí yín ò ní òye mi alpha. Mm ó wù yín kí mú yín lọ company wa tájọ ń bọ̀ yẹn gbádùn ẹ̀ dáadáa ó dà ẹ ẹ enjoy ẹ five thousand five thousand ti mọ̀ nǹkan. kò sí wàhálà agbára ọlọ́run gbé ẹ kàn dúró tèmi nínú mọ́tò ẹ gba kọ́kọ́rọ́ ẹ lọ jókòó sínú mọ́tò kẹ̀kẹ́. ẹ tún trust mi débẹ̀ ó dà kò sí wàhálà. ẹ pẹ̀lẹ́ sá apá mo wá rí fún ìṣòro ayé mi ni ẹ wo ṣùgbọ́n kan wà láyé mi tí mi ò fẹ́ mọ́ rárá rárá mo fẹ́ kọ́lọ́run bá mi mú kúrò mo á bá yín ní kẹjọ kẹ bá mi fi àwẹ̀ àti àdúrà kẹ bá mi fi jagun kí ṣùgbọ́n yìí kó lè kúrò láyé mi. ẹ jọ. Hmm? ẹ ní ṣùgbọ́n ẹ ti fẹ́ mọ́. ara ah, rárá rárá. ẹ dákun bí àwẹ̀ Ramadan ti ń lọ lọ́wọ́ yìí ṣebí ẹ̀yin náà ń bẹnu àwẹ̀. Ah, rárá èmi ò gbàwẹ̀. o oh, ẹ láwẹ̀ mi kàn gbàwẹ̀ ni. Ah, ah. ẹ ṣe mùsùlùmí o oh, kìrìsìtẹ́nì ni ah. ṣé yíwá síwísù lẹ̀sìn ti yín ni. kí ló ń jẹ bẹ́ẹ̀. ẹ ẹ kò jára alé kò jára oko kò ṣe ku kò ṣe yẹ ẹ ẹ dákun ẹ ṣe wàá múra báyìí ṣé mo wí pé ọ̀dọ̀ àfa là ń bọ̀ ìtọ́rọ̀ ni mo ṣe múra bí mùsùlùmí tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì náà pásítọ̀ ni mo lọ máa tún wé scarf náà lọ síbẹ̀ ni. Allahu Akbar ah, ìyẹn wàá dáa tó ẹ jẹ́ káwọn èèyàn ọmọ bẹ́ẹ̀ ti rí gan-an èyí tẹ́ ẹ ṣe yìí ẹ̀tàn ni Yorùbá ń pè ṣèbọ̀kí pàtẹ́dẹ́lẹ̀ kan mo sálámọ̀ sí ẹ sì dáhùn ní èrò wípé mo rí mùsùlùmí ọmọ ìyá mi ṣé ẹ rí tẹ́ ẹ bá fẹ́ bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ èèyàn bẹ́ẹ̀ sì ń bọ̀ lọ́dọ̀ mi nísìn kò pọn dandan pé kẹ́ ẹ múra bíi mùsùlùmí ṣé ẹ rí nígbà tí ẹ ti jẹ́ èèyàn tèmi náà sì jẹ́ èèyàn a ní àwọn ẹ̀tọ́ kan síra wa gẹ́gẹ́ bí èèyàn kódà kẹ́sìn wọn má papọ̀ a lè ràn ra wa lọ́wọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣé ẹ wá rí ti ṣùgbọ́n tẹ́ni bẹnu ayé yín ọlọ́ọ̀nìkan ló lè mú kúrò òun láásì bẹ̀ ẹ̀yin fúnra yín lẹ́wàá bẹ̀ tí ẹ rí ọlọ́run bá wa tẹ̀ ń wò yẹn ó ní wáyé sáà sáà alaka ìbáàdì àní fáyé ní kọ̀rìbùn ó ní tí ẹ bá béèrè wípé ọlọ́run ọba wa ń kàn bó ló wà ọlọ́run ní ẹ sọ fún wọn wípé mo súnmọ́ wọn ju iṣan ọrùn wọn lọ tó túmọ̀ sí pé ọlọ́run súnmọ́ yín dáadáa tí ẹ bá bẹ̀ tí ẹ pé yóò dá yín lóhùn wọ́n ní ọ̀rọ̀ tá a sọ jẹ́jẹ́ ó hàn ọlọ́run létí à ń béèlè tá ń pariwo rẹ̀ fúnra yín lẹ́ẹ̀bẹ̀ lọ́hùn o ẹ gba àwẹ̀ ẹ sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà inú oṣù Ramadan tá a wà yìí oṣù yú ẹ̀ṣẹ̀ yú ẹ̀ṣẹ̀ ni àsìkò yìí làwọn èèyàn mọ ju tí ò dálẹ̀ tí wọn sì ní padà síbẹ̀ mọ́ èmi ò mọ ṣùgbọ́n yín o ṣùgbọ́n ẹ sọ ṣùgbọ́n yín fọlọ́run ọlọ́run sì mọ́ jù yín lọ ẹ wá bẹ̀ pé ẹ fẹ́ mọ́ kó bá yín mú kúrò ló bá tán. Hmm, àfà abẹ́ ẹ̀gbọ́n nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ni mhm. mo ní kò sí iye kí ẹ tẹ bá sọ pé ẹ fẹ́ gbà mo rédì láti fún yín. ẹ tún fẹ́ fowó rà ni ṣé rí bá ṣe ń bẹnu Ramadan yìí èmi ń gba àwẹ̀ tèmi mò ń kó síwájú Ọlọ́run ni ṣé wàá fẹ́ kí n ta ọ̀run mi kí n fi ra ayé ni kí n ta sílọ̀tì tèmi lọ́dọ̀ Ọlọ́run kí n ta fẹ́yìn àlè ṣe báwọn o fúnra yín lẹ́ gbà àwẹ̀ ẹ sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló bá tán Ọlọ́run bá tẹ̀sí ń wò yẹn ọba tí ń gbàdúrà ni o ṣe rí àwọn tí wọn ò dáa tó yín tọ́lọ́run ò kẹ́ tó yín gan-an wọ́n ń gbá àwẹ̀ wọ́n sì ń ṣe àdúrà ẹ̀yin rèé ojú yín ó ríran kedere ọwọ́ yín ń bẹ ẹsẹ̀ yín ń bẹ àlàáfíà pé ẹ dàkún kí lẹ́wọ́n fi sọ fọlọ́run pé ẹ gbàgbà lásìkò yìí ah, ẹ wò ó gbogbo àlàáfíà tọ́lọ́run fún yín òun lẹ́ẹ̀ fi ṣe àdúrà lẹ́sẹ̀ fi gba àwẹ̀ àtàpá àtẹsẹ̀ gbogbo ara tọ́lọ́run fún yín tó pé tó ti yé yín fúnra yín lẹ́ẹ̀bẹ̀ lọ́hùn. hello níbo lẹ wà ń bẹ̀ ẹ wò bọ́dá Sàámú. ẹ má bínú pé mo pẹ́. ẹ pẹ́ o ẹ pẹ́ o pẹ́ o ẹ má tán ká má tanra wa jẹ ẹ pẹ́ àtẹ̀kọ́ mo ti jẹ́ mo ti báyìí ń tàn mọ́tò títí mo ti sùn nù. ajia gbogbo ọtẹ́ ń bá fa sọ nílé yẹn gbogbo ẹ̀ là ń gbọ́ a lè bá yín ṣe ajá kódà tọrọ yín bá gbà yín pé ká bá yín gbàdúrà ká tún bá yín bẹ lọ́hùn tọrọ yín bá tún gbà àwẹ̀ gan àti bá yín gbà. bẹ́ẹ̀ ló gbẹ lálẹ́ ṣe. ẹ kẹrẹ ẹ kẹrẹ ọ̀rọ̀ yín kẹ yín wọlé jọ tẹ́ ẹ̀ bá wọlé bẹ́ẹ̀ ṣe wà yẹn máa sọ fún àfa yín torí mo mọ̀ kí nǹkan tẹ́ wá ṣe ẹ̀ wá yọ̀ ṣe. kí ni kí ni ẹ gbọ́dọ̀ bọ̀dá ìgò kí ló ṣẹlẹ̀ ah, ẹ̀yin nìkan ni. kí ló ṣe ní kí jẹ́ pàfà jẹ́ pàfà. ó yẹ wọlé ẹ wọlé bó ṣe wò yẹ ẹ wọlé bẹ́ẹ̀ ẹ wọlé tẹ́ ẹ bá wọlé máa máa pàfà ẹ bá ẹ bá mi ò pè ẹ wọnú ilé jàre gbogbo nǹkan tó fẹ́ sọ fún yín kò sí mo ti rí pé ẹ̀wẹ̀ wẹ́ wọnú ilé mo jẹ òde ìgbà mo fẹ́ dẹ́ fún yín tẹ́lẹ̀ ni. Ah, ẹ ẹ wọlé ẹ wọnú mọ́tò yìí mẹ́rin lẹ́ni mọ́tò ẹ wọ mọ́tò yìí àwọn àwọn àwọn oníranu òsì. ìfún wọn tẹ̀lé ẹ fún mi. ẹ start kó ṣe kírírírì. ó dá o bọ̀dá Sàámú ẹ máa gbọ́ nǹkan sí àfàyàn sọ fún mi ó ní ẹsẹ̀ bí mi napa mo lójú ẹ̀mí ẹsẹ̀ òdùn mi apá òdùn mi bóyá kí mi lè gbà àwẹ̀ àtàdúrà fún ara mi mo ní à mo wá bá yín kẹ́ help mi ni ọ̀nà àwọn ò lè ṣe o kí mi wẹ́n tó máa bá mi ṣe lọ síwájú o irú àfọwọ́ lélẹ́yìí. kí lẹ́yìn ní ìdí ẹ̀ fún pé kó bá yín gbàwé àtàdúrà fún. bùdá Sàámú ẹwọ ẹ ní ti tèmi ṣùgbọ́n kan wà ní ayé mi tó jẹ́ wípé ó ń dà mí láàmú gidi tí mo mọ̀ pé ṣòro gidi ni òun ni mo wá bá fún. ṣé ẹ tó ṣẹlẹ̀ ìgbà tí mo ti rí àwọn èèyàn tó ti ń pa kúbẹ́kúbẹ́ lẹ́gbẹ̀ẹ́ yín mo ti mọ àṣírí gbogbo tó wà nílẹ̀ àwọn èèyàn tó máa ń báyàn gbàdúrà àtàwẹ̀ wọ́n wà dáadáa tó jẹ́ pé wọ́n máa gbé ọ̀rọ̀ tí wọ́n lẹ̀ báyìí ọ̀rọ̀ tí yín náà dẹ̀ máa mú pọ̀ tán á máa bá yín gbàwé àtàdúrà. èmi ti rẹ́ẹ̀dì báyìí àwọn tó lè bá mi gbàwé tó lè fi àdúrà jagun gbogbo ayé mi yìí kí tàbí ṣùgbọ́n kò tẹ̀ kúrò ṣùgbọ́n tó wà láyé mi kò tẹ̀ kúrò láyé mi. ṣùgbọ́n tó wà láyé yín yẹn àwa àmọ́ bá ṣe máa handle ẹ̀. subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah hmm. subhanallah wọ́n ti wà nínú ẹ̀gùn wọ́n wà ní. ẹ pẹ̀lẹ́ sá. subhanallah walhamdulillah la ilaha illallah afa Subhanallah, wọ́n ti rìn jìnnà ilaha illallah. afa afa. afa samu. ṣé ẹ ti dé. ẹ ǹlẹ́ ṣé ẹ rí bẹ́ẹ̀ ti gbá kínní mọ́lẹ̀ tó dún gbá àwọn ọ̀dọ̀ wa ní ẹnìkan béèrè ó yẹ mọ́ lọ mo ti dé nù ọ̀nà yín ti jìn kí ni mo sọ fún yín wọ́n ti wà lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ wà ní à tébù tèmi gbáǹbí ló pa àwọn padà kàyí imagine. ajọ wa ni. ẹ jẹun ẹ máa bọ ẹ máa bọ ṣáà lè jókòó ẹ jókòó báyìí ẹ jókòó báyìí bẹ́ẹ̀ni ẹ pẹ̀lẹ́ ẹ rọra jàre ah, bẹ́ẹ̀ni mo rí pé àárín yín ládùúgbò mọ tèmi àti yín ti fojú kanra ní àdúgbò àbí tí mo ti wá rí yín bíi a máa ti lé lọ́dún kan báyìí. àfàsàmù ẹ ká pẹ yóò ti tó bí ọdún méjì tá a ti ríra gbẹ̀yìn. ó ti tó bí ọdún méjì tá a ti ríra kí ni mo sọ fún yín wọ́n máa ń pè wọ́n káàkiri ni from one place to the other náà máa ń lọ wọ́n máa ń lò wọ́n gan ẹ̀rí mọ́ ẹ̀rí ni wọ́n ń dúró lójú kan from one place ní ẹ pẹ̀lẹ́ yes sir bí mo ṣe wá rí yín àwọn kan náà ni wọ́n sọ fún mi wípé ẹ ti wà lára ǹdí o ni mo ṣe ń bọ̀ senior aunty mi àwọn ni mo mú wá sọ́dọ̀ yín nítorí pé nǹkan kan dà wọ́n láàmú ó dẹ̀ ń bá wọn lọ́kàn jẹ́ wọ́n wá ní pé kò sí ọ̀nà kan náà àwọn ń wá èèyàn ọlọ́run tí ó lè bá wọn gba àwẹ̀ tó lè gba àwẹ̀ àtàdúrà ó kéré jù àwẹ̀ fourteen days lórí ẹ̀yànjú ìtókù wà fa ṣẹ́rí bírọ́dà mi tó ń gbé mi wá síbí mhm. wọ́n ròyìn yín gan fún mi bẹ́ẹ̀ni ṣé kó tó wá ṣe débi tí mo bá kùránì níwájú yín tó tún mú kínní ìdání báyìí mhm. ah, ẹ wo mo sì gbà tí wọ́n lẹ́nu pátápátá pé àfa ńlá ni mí. aláwọ̀ àgbà aláwọ̀ àgbà. ẹ wá fa mo mà níṣòro ni. ah ẹ wo ṣùgbọ́n kan wà ní ayé mi tó ti ń bá mi jà tipẹ́. wọ́n lè láwọn ò fẹ́ mọ́. bẹ́ẹ̀ni mo fẹ́ kẹ́ bá mi fi àdúrà jagun ẹ wo bó ṣe wà yẹn wọ́n ti sọ fún mi pé àwọn ẹni ọlọ́run oríṣiríṣi làwọn bá mi wá àmọ́ ó kọ́kọ́ ní àfa kan tó gbójú táwọn máa kọ́kọ́ mú mi wá sọ́dọ̀ ẹ̀ hmm. òun náà ṣe kọ́kọ́ mú mi débi àfọ ìbá mi fi àdúrà jagun ṣáàdúrà nìkan ni kán gbà. kó bá mi kó bá mi gbàdúrà kan gbà wọ gbogbo nǹkan tó bá lè ṣe kí ṣùgbọ́n ìfikúrò láyé mi òun ni mò ń wà. wọ́n ní kẹ́ ẹ̀ fàdúrà jagun. Hmm. ẹ àtàwẹ̀ ni o. ṣé bẹ́ẹ̀ ti sọ́hun gbogbo ṣùgbọ́n tí ń bẹ láyé yín gbogbo ẹ ti kó. àmín àmín àmín. ó ti lóde lọ́mú mi kò sì ní padà mọ́ ọlọ́run gbàdúrà yín ṣé ẹ rárá táwọn yìí káwọn bá ń gbàwẹ̀ àmọ́ ń gbàwẹ̀ tààrà àtàdúrà àtọ̀sán àtòru àmọ́ gbà ẹ wo ìyá wa tó bá ju iye tí àfa àṣà mú pé ń lọ á gbà á nítorí yín kádùrà yín lè gbà. ṣé ẹ rí ṣùgbọ́n ayé yín èmi ò fẹ́ mọ̀ ń gbélé ètè mi bá wọnú àdúrà tí mo bá ṣe é rí i pé gbogbo rẹ̀ ó kú o òun tẹ̀sán ni pé tẹ́ bá wọnú àdúrà tán mm. àwọn ọ̀rọ̀ wà ní à wọ́n máa fi ìṣùgbọ́n ayé wọn mm. wọ́n máa wọnú àdúrà yín ẹ̀wá rí. bẹ́ẹ̀ni yọrí wọlé à bọ́lá sì dé tó dúró báyìí wọ́n ní bẹ́ẹ̀nsán jáde. ṣùgbọ́n wọn lè sọ fún yẹn. jáde jáde bẹ́ẹ̀nsán. jáde kó bẹ́ẹ̀. a jẹ́ pé èèyàn lòrùn là ní yìí o hmm. ẹ tún bí mi pé irú ṣùgbọ́n wo ló wà láyé mi ẹ ti rí gbogbo ẹ̀ bó ṣe wà yẹn. ẹ wo yàrá kò dìgbà tí ń bá mọ ṣùgbọ́n tí ń bẹnu ayé yín kò dìgbà tí ń bá mọ rárá àwọn ọ̀rọ̀ wa ní à gbogbo ẹ̀ náà ti fi yé mi kedere bẹ́ẹ̀ ti yọ lọ́ọ̀kan. ìṣòro ayé tí wọ́n gan wọn ò ní fi ṣàdúrà mọ́ lásìkò ramadan yìí títí yín náà máa fi ṣàdúrà wọn ò ní rántí ọ̀rọ̀ tí wọ́n mọ́ àbí bẹ́ẹ̀ kọ́. Ah, bó ti rí gan-an lẹ́sọ̀. bẹ́ẹ̀ni ẹ wo bùrọ̀dá ah, ṣéwù ṣéwù ẹgbà ohun tó ní kí n gbé fún yín nì bẹ́ẹ̀ni orin o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n tún fẹ́ fún yín lówó ẹ tún wọ ẹ pẹ̀lẹ́ tẹ́ bá tún wọ̀ tán ẹ rí gbèǹgbè mẹ́ta ló wà ń bẹ̀ ah! kéékèèké méjì ẹ ṣáà ti rí àti ṣúgà olúwàmí àtóyín. wọ́n ní kẹ́ gbà ẹ gbà. ní ṣùgbọ́n ìbá tún kúrò ní ayé mi ju bó ṣe yẹ lọ màá tún padà wá nọwọ́ sí. a tún wá nọwọ́ sí. Ah! ìyá wa fún tẹ́ ẹ ṣe yìí ah! gbogbo ṣùgbọ́n yòówù kó lè máa wà nù gbèsè ayé yín tẹ́ ẹ náà fẹ́ mọ́ òun gbogbo rẹ̀ pátá yóò rodò lọ́mú mi ah. kó tún padà sí gbèsè ayé yín mọ́ nígbà tí a bá kí ara bọ ààwẹ̀ àti àdúrà lójú pálí tààrà ẹ rí i pé gbogbo ṣùgbọ́n yóò fò lọ hmm. pátá. ẹ pẹ̀lẹ́ ṣéwù ẹ kàwé yẹn. ẹ ṣe rí àwọn owó tán bá fi dàníyàn báyìí àìmọ̀ kà. ẹ̀ka ẹ̀ka ẹ̀ka tiwọn kẹ́ ẹ lè mọ pẹ́ dú ẹ̀ka kẹ́ ẹ lè mọ pẹ́ dú. Ah, kò ní ìdí fifteen thousand gẹ́rẹ́gẹ́. ló wà mí. gẹ́rẹ́gẹ́. Ah, ìyá wa ẹ bá mọ sọ rárá. ẹ jọ ń sọ. Ah ẹjọ́ sọ fẹ́ fowó ìdánìyàn ni ẹjọ́ sọ fifteen k ah madam hmm? agọ́rọ̀ mà lówó yìí. ẹ ah, eh, fifteen k ẹ gẹ́rẹ́gẹ́ ló wà ń bẹ̀. ṣé kìí ṣe pé nbí tẹ́ ẹ ti bù ó ti lẹ̀ lù papọ̀. Hmm. àfàsàmù ẹ bá tún dé wí ẹ ló lẹ̀ lù. ṣé ẹ rí bí táwa bá gbá owó mú báyìí àti mo ń bẹ́nu rẹ̀ iye tó pé gẹ́gẹ́ ní bẹ́ẹ̀ kò lè lẹ̀ lù rárá. gbogbo tó bá ṣe náà a gbàdúrà náà ẹ pẹ̀lẹ́ a sì gbàwẹ̀ bẹ́ẹ̀ni ẹ wò ẹ tẹ́wọ́ ẹ tẹ́wọ́ ẹ jẹ́ àgbàdúrà ọwọ́ méjèèjì. bísí mi láì rà mọ́ni rọ yín bisimilayi ramani rahim bisimilayi ramani rahim alahu láìlá ìlàwà ayùlùkọ̀ yùúmù. afásámú. ah ẹ pẹ̀lẹ́. ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ pẹ̀lẹ́ mà. ẹ ń gbé ní àdúgbò wa ni. mo ń gbé ní àdúgbò yìí mà. ah bọ̀dà Sàámú. ẹ pẹ̀lẹ́. àfi tiẹ̀ lẹ́gbọ́n tẹni ẹlẹ́ni. Ah àmọ́ ṣá o ọlọ́run ni mo ń gbọ́ tirú wọn. ọlọ́run ló bá ọlọ́run ló gbọ́ tirú wọn. bẹ́ẹ̀ ni ọlọ́run á máa gbọ́ tèmi kalẹ̀ lágbára ọlọ́run. oore àwọn èèyàn tí mò ń wá káàkiri àti jẹ́ kí tàwọn èèyàn dà tí mò ń bá káàkiri ọlọ́run jẹ́ kí tèmi náà máa dà. Ah, ẹ má fojú dí kì í ṣobìnrin lásán àmì ẹ̀rà rèé àwọn aṣíwájú obìnrin ni wọ́n àwọn eléyìí ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ọlọ́hùn dẹ̀ ń gbọ́ ẹ gbọ́ tí mo sọ lẹ́ẹ̀kan ni àwọn kan wà tó jẹ́ pé wọn ò rí ọlọ́run rí lójú pé kan sọ rí rí àwọn nígbà tí wọ́n sùn tán lálàá wọ́n ti rí òjìji ọlọ́run ọlọ́run ń bá wọn sùn ọlọ́run ń bá wọn jí wọ́n ń bọ́ lọ́run sọ̀rọ̀ wọn ò dẹ̀ bọ́ lọ́run sọ́kọ́ lọ́run má gbọ́ torí pé èèyàn lọ́run gangan ni wọ́n. bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn Islam ó fàyè gba kóbìnrin máa ṣíwájú ni irú àwọn ìwájú ló yẹ kán wà kán máa gbérun wájú káwọn èèyàn máa káwọn jọmọ kán máa kírun lẹ́yìn wọn ni àmọ́ Islam ò fàyè gba bẹ́ẹ̀ ni CAC náà ò dẹ̀ fàyè gbà pé kóbìnrin jẹ́ pásítọ̀ wọn ò fàyè gbà. Amira ẹ pẹ̀lẹ́ ṣé rí kókó ń tà ṣe wá síbi senior sister mi bẹ́ẹ̀ ni o ẹ jọ torí Ọlọ́run torí tiwọn òun la ṣe dààmú débi ṣé wàá mọ̀ tó ń wí ohun tó ń sọ ni pé ogun kan wà nínú ayé àwọn ṣùgbọ́n kan wà nínú ayé àwọn wọ́n dẹ̀ láwọn ò fẹ́ mọ́ fúnra ara wọn ni wọ́n sọ fún mi náà ní ṣùgbọ́n kan ń bẹ láyé mi èmi ò fẹ́ mọ́ látòní lọ. ìtorí ẹ̀ la ṣe débí ẹjọ ṣùgbọ́n yẹn ẹ bá wa gbà ní àdúrà àwẹ̀ àtàdúrà ni kẹ́ ẹ bá wa gbà bíi fourteen days kí ṣùgbọ́n yẹn kó lè ṣe kí ni o kó lè kó láyé wọn. ẹ wo ìyá wa àwa lè bèrè ṣùgbọ́n ní ayé o tẹ́ bá fàyè lẹ̀ fún wa àwọn òṣìṣẹ́ yín débi pé ọlọ́run gan gbọ́ àdúrà bí kò bẹ́ẹ̀ ṣe ń wá àwa yìí àwa ń bọ́ lọ́hùn sùn àwa ń bọ́ lọ́hùn jí a wọlé àlùwà nítorí tiyín bẹ́ẹ̀ bá fàyè lẹ̀ fún wa ni o ẹ̀mí ọlọ́run ń bẹ lára arúgbó ayé o ń bẹ lára ẹ̀ mọ́ fojú di mí o. oògùn ayé wọn á wáṣẹ́ tààrà tààrà. tààrà lóògùn ayé wọn ń hmm. ìyá wa ẹ gbójú sókè kí lẹ rí un. kí lẹ gbọ́ kí lẹ rí. ẹyẹ ni ẹyẹ ló ń fò lókè. Ah, ìyàwó ẹ padà ogbó yín ní fọlọ́hún. ṣé pé bí ṣùgbọ́n wọ́n ṣe máa fò lọ́ọ̀rẹ́. bẹ́ẹ̀ni. ṣé kébì náà gbójú sókè. ẹ lè gbé sókè. mo ti gbé sókè. kí lẹ rí bẹ́ẹ̀. mo rí aeroplane. aeroplane gbogbo ayé wọ́n ṣe fò lọ́nu bí aeroplane. gbogbo ayé wọ́n ṣe máa fò lọ ni aeroplane tí mo rí. Bada sàmú bí ogun ayé wọn ṣe fò lọ nu bí aeroplane. wọ́n lógun ayé yìí ma fò lọ bí aeroplane ẹ̀mọ̀gun ayé yìí ma fò lọ tẹmọ wọn máa fòdìrú bíi Asia tó bá dẹ̀ ti dé Asia ogun yẹn ti lọ nìyẹn tó bá jẹ́ sáìdì Africa ológun ayé yìí fẹ́ gbà tó bá ti dé Cape Town ṣé mo pé òpin sáìdì ibẹ̀ yẹn nìyẹn ó máa wọlé lọ ni ó lọ nìyẹn ẹ pẹ̀lẹ́. ẹ wo bí ìyá wa bẹ́ẹ̀ bá fún ọ láyè àwọn bẹ̀rẹ̀ hálùwà nítorí ogun ayé yín bẹ́ẹ̀ sì fún ọ láyè náà ẹ lè mọ lọ kò sí jà lórí àwọn tá a fẹ́ gbàdúrà fún wọn gan wọ́n pọ̀ wọ́n gbọ́ jáde rẹ. Ah, ẹ má bínú ẹ má bínú Amira amira ah. aṣáájú ẹ̀jẹ̀ ẹ̀dẹ́kun ẹ̀ má bínú ẹ wò àwọn náà ti prepare wa ẹ wò nítorí àwẹ̀ tẹ́ fẹ́ bá wọn gbà á tọ́jọ́ mélòó báyìí kó tó di pé ṣùgbọ́n ayé wọn ìkúrò. ọ ah, afásámú ìṣòro ayé wọn lọ́gán ti rí mọ́tíjọ́ kan bàbá wọlé àlùwà láàrin ọjọ́ mẹ́ta ìṣòro wọn parẹ́ ni wọ́n pọ̀ rádànù. wọn á lọ. á lọ ni láàrin ọjọ́ mẹ́ta yóò bí rádànù. Ah, ó ti da ẹ gbà ẹ gbà wọ́n ní gbé fún yín ni o àwọn náà ní gbé fún yín ẹ gbà ẹ ra gàrí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mẹ́ta ló wà ń bẹ bèbè àti ti bí méjì òun ló wà ń ah, ọlọ́wọ́ kẹyìn. ẹ̀rọ bá mi pa ilé iná dání bá mi fi kún yẹn. wọ́n ní kẹ́ ẹ gba owó iná kẹ́ ẹ fi kún èyí tí wọ́n gbé fún yín. ẹ gbà. ten thousand ló ṣe wà níbẹ̀. ẹ mọ kàá pè owó àgọ́rọ́ máa lẹ̀ papọ̀ ní bí ẹ̀wà àdàlù bẹ́ẹ̀ ni ẹ gbà. bódà sàmú ẹ ẹ ẹ bá tí mo kà. ẹ jẹ́ ń ka àníyàn wọn ni. ó wà àníyàn wọn ń ka. ẹ já kele ìkọ́ lè fi ṣàníyàn wọn dáadáa. bẹ́ẹ̀ni. ẹ ṣeun ẹ ṣeun àdúrà yín ti gbà o àdúrà yín ti gbà gbogbo àníyàn yín wájú ọlọ́run ọlọ́run ti mú wá sí ìmúṣẹ o gbogbo èròǹgbà yín sí rere àdúrà ti gbà pẹ̀lú gbogbo tẹ́ ẹ ti ṣe sílẹ̀ àwọn wọlé hálùwà fún yín pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run àti ìdánilójú àdúrà yín ó gbà ìyá wa ẹ tẹ́wọ́ bisimilayi mọ́ni rahim ẹ mọ wí tẹ̀lé láìlá ìlàlá o. láìlá ìlàlá ṣé bẹ́ẹ̀ ṣe ṣe ẹnì kan ṣe máa ṣe ni. ẹ lọ sí ogún ṣíṣẹ. láìlá ìlàlá o. láìlá ìlàlá o. láìlá ìlàlá o. láìlá ìlàlá o. láìlá ìlàlá o. láìlá ìlàlá méjì àbí inú bèǹbè méjì mo fún ẹ lẹ́yọ̀ kan mo fún ẹ ní bèbè ah eh, wọ́n tiẹ̀ fún wọn náà ní ayọ̀ọ́lá plantain flower. mo mọ̀ ń pa ẹ̀ ó dáa. wọ́n fún ẹ ní ayọ̀ọ́lá plantain flower ìwọ eh. ó dáa kò sí wàhálà eléyìí náà dáa ó ní mẹ́rin náà fún ẹ wọ́n fún ẹ ní mẹ́ta wọ́n fún ẹ mẹ́ta mo fún ẹ méjì ẹ̀rọ bá ń kówó bá ká dówó lù bá ń ẹ pé kí ló tó ń gún owó mọ́ mi lọ́wọ́ báyìí ṣé yà ń jẹ ẹ́ àbòrí ń tà ẹ́. ẹ wo bọ́dá Sàámú ìyà jẹ mi orí òde ta mi o. one two three four five six seven eight ó dẹ̀ níyà ò jẹ́. bọ́dá Sàámú ìyà ò jẹ mi. o tún lórí òta ẹ. orí òde ta mi. eight thousand rẹ̀ nínú ten thousand kí ló ṣẹlẹ̀. ẹ ẹ wo bọ́dá Sàámú ìgbà tí mò ń bọ̀ lọ́nà ẹ ṣáà rí bọ́ọ̀rù yẹn ṣe mú ẹ rí pé bẹ́ẹ̀ yẹn hot mo dẹ̀ ẹja mo ra drink eight hundred naira so yóò kú change yín kú one two. àfún mi one two sí ìsàmáyé. ó ń bọ̀ lọ́nà o wá drink eight hundred naira. ẹ nà ó ah, ah. ẹyin náà ṣe rí pé wẹ́dà yẹn hot. wọ́n gbẹ́ bọ́ òsì nú ẹ ni. ẹ wo bọ́dá Sàámú oorun yẹn mú gan mi ìdẹ́lẹ̀ afọ́ láti pé kí n máa bọ̀ ọ́n lé láì ṣe pé mo mú kankan ṣé kí n dákú sọ́nà ni. má bínú má bínú jọ sọ́kàn àwọn èèyàn máa ń ṣe patí níbi tó èèyàn ò rí wọ́n ṣe patí nú ẹ̀ àwọn èèyàn wàá rà dírínkì eight hundred naira wọ́n á mú un bẹ̀. ẹ wo bọ́dá Sàámú nǹkan ti wọ́n ẹyin náà ṣe mélòó dínkì ẹyọ kan àbí. ẹ o ní eight hundred ọ̀yá bá ń bá ń bá ń mélòó ní change tó wá kù. one two lówó kù. one two ẹ wá one two ẹ à orí ẹ pé à olóòótọ́ o one two rè tí ọba dẹ yọ eight hundred kúrò nínú two thousand á kú one two ọmọ ni ẹ o gbà ká tó máa pínwó ìlọ kọ́kọ́ gbélé àgbà ẹni orí àgbà ó ní eight hundred plus two hundred àjẹlò. ó jẹ́ one thousand. owó ẹ̀ nìyẹn o gbogbo eléyìí nítorí pé jù mí lọ àwọn ah, kí ló ṣẹlẹ̀ ẹ wọn kọ́tà tó ní máa sọ gbogbo aráyé kí ló ah, ṣẹlẹ̀. ó dà bẹ́ẹ̀ ah, ó ti dà bẹ́ẹ̀ wọ́n ní ẹni tó bá jù ní lọ ó máa ń jù nínú ni máa jù ẹ tí máa fún máa tí ẹ dàrú èmi àti ẹjọ́ ṣe business ò náwó lẹ́yìn mi ìwọ ò drink eight hundred naira ò sọ fún mi pé drink ẹyọ kan eight hundred naira ohun tó o bá fẹ́ lọ lọ́bẹ̀ ọlọ́pàá tó bá mọ̀ sọ fún mi. ẹ ẹ mo bọ̀dọ̀ Sàámú ikọ̀ láyọ̀ ṣe sílẹ̀ fi jẹun gbọ́ yẹn ló máa bá wa gbọ́. lọ́tú lọ́tú lọ́tú. ó pọ̀ mọ́ lára jù. ó pọ̀ mẹ́mi lára. ó pọ̀ mọ́ lára. ó pọ̀ mẹ́mi lára bàgà ni. ìgbà sáà ti parí ká ti yànà kó wọn kó ti fi fóònù dàbí láàmú. tẹ́ẹ̀tì lọ látẹ̀kan ẹ lọ látẹ̀kan èmi àtòbìnrin tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ àìjọ dúró nídìí mọ́tò ẹ̀ tá à ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin wá lọlé ẹ gbé sílẹ̀ kò sí wàhálà ẹ já kíákíá connection tí mo ní màmá gbèsà fún yín ni. Ma fi ṣàkọsí wa náà rèé. màá wá ẹlòmíì tó capable tí mo trust dáadáa tá a bá jọ máa ṣe. ó ní pé ah sam má ṣe yẹn o. kí n má ṣe yẹn ẹ rí ah, ah. <laughs> arábìnrin ìdààmú yàtọ̀ ọlọ́run alálùbáríkà ní ó tó ó fẹ́yìn náà ní ayọ̀ọ́lá pandoyam. wọ́n máa ń ṣara lóore. kéèyàn bá rò báyìí tí ò máa pẹ́lẹ́ pẹ́lẹ́ pẹ́lẹ́ kó bá ti pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí báyìí yóò máa ṣiṣẹ́ lára. ẹ̀yin náà mọ̀ ó dáa ayọ̀lá pandojam tí wọ́n fún yín wọ́n fún yín ní mẹ́ta máa mú méjì máa fún yín lẹ́yọ ó ní mo ti mú méjì mo mú méjì inú eléyìí máa fún yín lẹ́yọ kan. gbèǹbè mẹ́ta náà fún yín. mélòó bá níbẹ̀. ẹ gbà mí méjì ni mo rí bẹ̀ báyìí. ẹ mo ti gbé kan sílé. ẹ gbé gbèǹbè kan gbalé ẹ fi méjì lẹ̀ ẹgbẹ́ bèbè kan sílé gẹ́gẹ́ bí àfà tó fẹ́ wọlé alúwà tó fẹ́ sọ fún ṣùgbọ́n ayé èèyàn pé gbèsò gbèsò kọ́mẹ̀ abẹ́ẹ̀kọ́ ó mi ó yẹ bá ń kówó ẹ bá ń kówó tán fún mi. òun ni mo fẹ́ kó wáyé. one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen bí wọ́n ṣe gbó tó wọ́n wà lóyà nípa owó wọn kì í mọ́kànmọ́kàn fifteen thousand tí wọ́n kó fún wọn gangan òun náà ni wọ́n kó lẹ́yìn orí yín pé o bàrágà ni ẹ pẹ̀lẹ́. Ah, ta ni o wa lóòótọ́. mo ti gbọ́dọ̀ má bìdó sáré ra dúró ẹ̀ jẹ́ o èmi àti ẹ ti yanjú àkáǹtì tiwa o. n kò gbọ́. ẹ máa lọ àti yanjú àkáǹtì. bí mo lọ owó ìwà lọ́wọ́ rẹ nǹkan. èló lẹ́rù pé ẹ fẹ́ gbà lọ́wọ́ mi. ó kéré jù ó kéré jù lówó ẹ máa gba seven thousand five hundred. nínú fifteen àwa jẹ fifty fifty èmi àti bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó jẹ nìyẹn àmọ́ bèbè tẹ múlọ̀ọ́lé seven five lọ́ntà. ah Sàámú má ṣe wo má má má má má má ṣẹ̀ṣẹ̀ kú ṣe o èmi kò fẹ́ gbogbo rẹ́dẹ̀ rẹ́dẹ̀ yìí o. ẹ̀yin ò mọ̀ pé díríǹkì tiwọn eight hundred naira ta díríǹkì ẹyọ kan. pẹlẹbẹ yà lọ́nà ó dẹ̀ ra díríǹkì ẹyọ kan ṣoṣo ó lé eight hundred naira ló ń rà. ẹ ẹ ẹ mọ wọn máa sọ o máa ṣó rẹ o hmm. máa kéde rẹ fún gbogbo ayé o. ẹ pé kí ni bọ̀. Ah, máa pé fọwọ́n náà rèé o kí n bá tún kúrò ní gbogbo ayé màá tún lọ bá àwọn ọlọ́pàá Sàámú o ó ti gbá arábìnrin kan ó gbówó lọ rẹ̀. kò sí wàhálà ibi tó bá wù yẹn máa lọ ẹ bá mi níbẹ̀ ọlọ́pàá mi ò lẹ́yìn náà. Sàámú alájọ. Sàámú alájọ. Sàámú alájọ. kí ni mímú gbogbo wọn bí ṣì ń nà ọ àǹtí à ń kọjá ń sìn adẹ̀gí mọ́tò kan tó búlọ̀kì ọ̀nà wọ́n sọ pé ìlẹ́ni o ẹ̀yin lẹ́ni kí ni mímú yẹn nà ọ ọ̀nà tí ò ti gba mọ́tò méjì ẹ̀yin dẹ̀ wá gbé mọ́tò tí yín yẹn fi búlọ̀kì ọ̀nà for what. You can imagine ẹ sísítà ẹ ẹ̀yin tẹ́ tún jẹ́ obìnrin ẹ eh, irú yín ilẹ̀ máa ń jẹ́ kí wọ́n máa kọ́ máa insult àwa obìnrin báyìí. <sighs> ẹ wo bí àǹtí à ń bá yín sọ ẹ kò ń ṣe báyìí ṣé kan tá à ń sọ nìyẹn ẹ dìde kíákíá sí kẹ wá lọ gbé mọ́tò yẹn kúrò ẹ dìde ẹ wá lọ gbé mọ́tò kúrò. ẹ kò fún mi ní ìṣẹ́jú díẹ̀ kí n fi kọ́kọ́rọ́ mọ́tò. better better can you imagine wọn kò tẹ waste time wọn síbí ìbáyìí ṣá

ẹ ti ya wèrè mọ́ sílẹ̀ ẹ ti máa ń tọ́wọ́ bọ̀ mí lẹ́nu ó dáa. ọ̀làkẹ́ bàdí jẹ́ ó tún ṣẹlẹ̀ tí mo tún lọ ṣínú bí báyìí náà mo sọ wọn ní ṣùgbọ́n tó àlàyé mi kọ́ wá mi kára mọ́ ee ṣùgbọ́n kí n máa fọ́gbọ̀n kí n máa fọ́gbọ̀n kí n máa gbọ́ àdá kí n máa gbọ́bẹ̀ yìí ṣùgbọ́n yìí ò fẹ́ kúrò àwọn máyì dé sọ fún mi pé lẹ́yìn ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀ máa fò lọ ọjọ́ karùn-ún lélẹ́yìn báyìí sí i ló ń ṣẹlẹ̀ mi láti pe máa ń bọ̀dá Sàámú yẹn o inú yóò fẹ́ kúrò lára mi. Rosam, look into my eyes. What can you see? In your eyes? àìkànsí ibà àkànjúpọ̀tọ̀ tó máa ń wú ọmọ lójú yọ ọmọ nígbẹ́. Now, when I put on this look, I'm on a serious shit. Cause I slept and I dreamt that wọ́n gún ìdí ń yà. Dọ̀tun, can you recap? I slept and I dreamt that wọ́n gún di ìyá ẹ̀ pa ìyàlá ìyá ẹ̀ náà máa gún di ẹ̀ pa wá ṣé torí ẹni tí mo ti bẹ̀ ṣe ló fẹ́ fa ògùn òṣì náà jọ́tún sórí ẹ pẹ́ ṣá òun sọ pé wọ́n gún di ìyàlá ìyá ẹ̀ pa àbí kí ló sọ. àbọ̀ àbá ẹ̀ o àbọ̀ wà bá o lọ. arábìnrin rèé bóyá tiwa ẹ ti gbà á hello. hello brother Sam. yes ma. mo ń gbọ́ yín mà. níbo lẹ wà mo fẹ́ rí yín ni. Brother Sam èmi ti ń lọ sọ́jà ẹkùn ẹran èèlò ni kí bá yín rà. ẹkùn ẹran owó ìdìbò lò sọ. bọ́dá Sam èwo ló fa ẹkùn ẹran kí lè fẹ́ ẹkùn ẹran ṣe. ẹkùn ẹran inú rédíò náà ti sọ̀rọ̀ mà inú rédíò ni ẹ mọ̀ pé ẹkùn ẹran ẹ mọ̀ kan ọ máa ń fún wàrà wàrà jáde lẹ́kùn ẹran. Ah, ah yes ma ẹ fẹ́ kárìíra ma ẹ jẹ́ ká pàdé ní junction tá a ti máa ń pàdé ma. ká pàdé ní junction tá a ti ń pàdé. bẹ́ẹ̀ ní junction yẹn ma bẹ́ẹ̀ ma. junction yẹn ni ká ti pàdé. yes ma. ó dáa ó wà important ẹ ká tètè ríra o ó dáa náà wàá pàdé yín bẹ́ẹ̀. yes ma. kí ni tí wọ́n gbogbo èyí náà yọ̀ọ́ lọ́pọ̀lọ́ rárá ni mo tún kọ́ọ̀lù ó tún mọ̀kẹ́ mú kọ́ọ̀lù lọ́wọ́ ewé ẹ̀pọ̀n náà oṣù tó sọ ṣé bẹ́ẹ̀ náà lè sọ pé tí n bá ti ń lọ sọ́jà igbe kí n yà kí n dágbére fún yín mo dẹ̀ ti wá nìyẹn mo wá sọ fún yín sódà ẹ mọ̀ pé mo ti ń lọ o kí n lè sọ èèlò ẹpọn èèlò lẹ fẹ́ kí n rà. irú ọ̀rọ̀ òṣìwò ló ń sọ ń bí gbogbo èèyàn ló gbọ́dọ̀ mọ̀ kí èèyàn fẹ́ jẹ́ ẹpọn ẹran tó bá ti gbé ẹpọn ẹran báyìí etí ẹ̀ máa nà ni ìwọ fẹ́ lọ sọ́jà tẹ́lẹ̀ tó o fẹ́ lọ ọjà àbí tó gbọ́ pé mo fẹ́ ra ẹpọn ẹran òun kọ́ lè tí ẹ náà tí o fi rántí pé ìwọ náà fẹ́ ra magí méjì lọ́jà onírànú òṣì iye owó tí mo kó fún ẹ gangan òun ni kò fi ra nǹkan tó fẹ́ ra ẹkùn ẹran yẹn mú dẹ̀ gbọ́dọ̀ jẹ́ fódìdí ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni ẹkùn ẹran ló má ra fún mi mú dẹ̀ má jẹ́ ayọ̀lá ayọ̀lá pàǹdójà má jẹ́ pẹ̀lú ẹ̀ má wà wá gan ó tán èlò lẹ fún mi tẹ fẹ́ jẹkùn ẹran ọjọ́ mẹ́ta ẹ wo iye tó bá ti ká òní máa rà wá o torí a máa parọ́ mọ́ ẹ máa parọ́ mọ́ ṣé mo jọ ọmọ ọ̀dọ́ inú lé ni. aṣẹ́wó òṣì. Brosam ó dàbí pé ẹ get nǹkan tí mo sọ I saw it vividly pé wọ́n gún ìdí yín yà. dákẹ́ dákẹ́ òṣèré sọ́ọ̀sì mi ń gbà àbí wèrè dákẹ́. Ah! horribly eléyìí gan-an téèyàn bá ní covid ó bẹ́tà ju sọ́ọ̀sì yìí lọ. kéèyàn ní covid ó bẹ́tà ju sọ́ọ̀sì mi lọ eléyìí wá ń kọ́ eléyìí kọ́ ah. ṣé orí bàtà ẹni tó dé táì tó ń ṣiṣẹ́ ní báǹkì ó dùn ṣépè fún yẹn o àmọ́ tó bá fi irú bàtà tèmi tó bá fi ṣépè fún ẹ o máa ra rìnrìn ra ni wàá máa rìn tó dẹ̀ ní mo destination wàá rin ayé já. ẹ sọ tẹ́lẹ̀ bá máa sọ fún àìfàṣì. màdà má bínú mo dúpẹ́ lọ́rẹ́ o mo dúpẹ́ gan-an kó o tẹ̀ fún mi ní three thousand nínú fifteen thousand mo dúpẹ́ lọ́wọ́ àmọ́sá mi ìdàbà ìdà nítorí connection. rẹ̀ háì ó ló ṣe ń fi àjẹ wá báyìí. omi ìṣòwò jẹ́ a. omi ìṣòwò rẹ̀ ta mú. ọ̀dọ̀lẹ̀ ní gbọ́bẹ̀ ọ̀dọ̀lẹ̀ ní gbọ́mi ìṣòwò gbẹ́gi nílẹ̀ jọ torí mo ti fún ẹ̀ lówó àbí wà ríran wò bọ̀dá Sàámú adẹ̀kú àwẹ̀ o. lórí ẹ̀ ò pè yín alábòsí lórí ẹ̀ ti dàrú. ọkọ mi yìí sọ iṣẹ́ òkè mi jẹun. ẹ máa sọ jẹ́jẹ́ bí ẹ máa sọ máa ṣe nǹkan méjì pọ̀ ni ṣé fẹ́ pa mí lórí oúnjẹ ni àbí kí n jọ mí lè. ẹ̀dọ́ ah! ah! ájì àkọ́yì ah! ájì àní ẹ kí ló dé kí ló dé. gbogbo yín bẹ ṣe wà ẹ jókòó sílẹ̀. ájì à ẹ jà yẹn á jẹ àyàn kan yìí kí ló ṣẹlẹ̀ ah, kí ló wà ní àpọ̀wẹ́ kí ló ṣẹlẹ̀. ọkọ mi ni Fọlákẹ́ Bàdìjẹ́. Ah! mo kí ló ṣẹlẹ̀ ní ká pàdé junction mo ti múra láti pàdé yín junction kí ló ṣẹlẹ̀ gbà mí ah, orúkọ yín rè fọlákẹ́ bàdí jébò dárọ̀ ẹ̀yin lè bàdí ẹ bàdí gbárí yẹn jẹ ẹ̀yin lè fi ìgò lè fi léyọ̀ síbi wálé ajá kí la ṣe. ẹ̀yin èèyàn burú ní ayé o wọ́n sọ pé èèyàn àbèdè èèyàn yìí téèyàn bá sọ pé òun ò ṣoògùn kà mọ́ ẹ̀yin tẹ máa jẹ́ ẹ̀ níjẹ́ kéèyàn sinmi ẹ̀yin ẹ̀yin ìṣẹ́pẹ́rẹ́ ẹ̀yin wọ́n rọ̀ràn yìí ẹ̀yin parapọ̀ ẹ̀yin sọ pé ẹ̀yin àfáà kan lè mọ́mù kan kìíní kan kìíní kan ẹ̀yin púrọ̀ gbowó lọ́wọ́ ti tèmi lẹ́mi. ẹ má bínú mo fẹ́ mo rò bóyá mo lè yín ni lóòótọ́ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ a ò kì í ṣe mùsùlùmí ṣé wádìí wa ni. mo ti wádìí gbogbo yín dáadáa wọ́n ní ẹ̀ kì í ṣe mùsùlùmí òótọ́ wọ́n ní rọ́lẹ̀ pàápàá ẹ̀yin ẹ kóra yín jọ ẹ̀yin ń ba iṣẹ́ mùsùlùmí jẹ́ ẹ̀yin ń ba àwọn tó jẹ́ pé àfa gidi lè mọ́mù gidi tó yẹ pé wọ́n mú ẹ̀sìn Islam yẹn wọ́n ṣe dáadáa ẹ wá ń bà wọ́n lórúkọ jẹ́. ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ̀jọ̀ tẹ́ ẹ bá fẹ́ bínú o tó kẹ́ ẹ bínú lóòótọ́ ẹ má jẹun tán níbi tásìkò dé ìgbà tẹ́ ti pè mí tẹ́ ní ká pàdé ní junction ara ti fún mi náà gbàdágà ní wèrè ní ká ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ bàdí wọn jẹ́ àwọn gangan ni wọ́n sọ wípé àwọn máa sọ fún ṣùgbọ́n ayé yín pé bẹ́ẹ̀ sọ kúndé jókòó ń bẹ̀ àwọn ọlọ́wọ̀n ráwọn jíínù àwọn ní ká ẹ bàdí ẹ jẹ ẹ má bàdí èmi jẹ. màá fi ṣùgbọ́n ayé mi yẹn máa fi wọ̀nyí báyìí ah. Ah. kó tó di wípé mo rí àwọn àfa gidi tó máa bá mi yọ ṣùgbọ́n tó wà láyé mi tó máa bá mi yọ kúrò. àfa gidi wà ẹ lè rí àwọn àfa gidi wọ́n wà ní lọ́rí wọ́n wà lábẹ́òkúta wọ́n wà lẹ́kọ̀ọ́ wọ́n wà lẹ́kìtì wọ́n wà ní gbogbo sáàtì ẹjọ́ wà mẹ́jọ ẹjọ́ ẹ má gùn mí lọ ẹ má sálọ ah, ẹ yẹ kí gun yín ní ìdí kí n bá dín ìjà kí n ṣe dín ìjà kájà káyà máa yàn án má ẹ má s ló ti bá lé imú lásán èmi fọlọ́kẹ́ rẹ̀ jẹ́ bàbá ló sá lọ lọ́sàn ẹ̀ má lé yín àgbà gbogbo ayé yín ẹ jẹ ẹ má bínú a ti ṣẹ̀ sí yín lóòótọ́ ẹ jọ pẹlẹbẹ pẹlẹbẹ kò ní ṣe nǹkan kan má bẹ má bẹ má bẹ wọ́n ṣe má bẹ wọ́n ṣe. ayé yín jẹ ìbò ló ṣẹlẹ̀ ìbò ló má má kú má kú sílẹ̀ tí ni kì ti gba àbí ráìsì àbí kì í ti gbọ́ àárín ìdí ẹ̀ mo wọ́n fún rẹ́ẹ̀mù àwọn kù jáde mo ní kì ti gún ẹ̀ ń bẹ̀ mi ẹ ìwọ ni mo fi jọ́ fi. Sàámú Alájọ. Sàámú Alájọ. mo ti discover wípé ìṣòro wà nínú ayé mi mo tẹ̀ ti ń wá bí ìṣòro yẹn ṣe máa kúrò látọjọ́ yìí. mi ò bí ẹ̀yin fúnra yín gan ti pé ẹ ti rò rárá pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ìwà tẹ̀ ń wuyì pé kò kò wà natural rárá tẹ máa gúngò kiri pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí pẹ̀lú ah, ẹ̀yin náà ẹ wúra yín náà tó bá tiẹ̀ jẹ́ pé bíi kẹ́ múra bíi muslim àbí christian kẹ́ súnmọ́ àwọn aláàfáà tẹ́ bá mọ̀ tán gbàdúrà dáadáa àtẹ̀tútù pé àsìkò àwẹ̀ láwa yìí tán lè bá yín wá nǹkan ṣe sí àbí tán lè bá yín gbàdúrà kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó kó lè kúrò bí sọ̀rọ̀ mi ò yé yín sìn torí bí mo ṣe ń wo yìí ọ̀rọ̀ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò kò náṣọ́ra rárá orúkọ tó pè yín yẹn kò kò yẹ kó jọ́ sí ẹ̀yìn lọ́wọ́ máa pè nínú orúkọ bẹ́ẹ̀. èmi náà ti ń rò ó pé ah, ṣáàfì ṣe ni láti kékeré tí di wákàtí kí wọ́n tẹ́ máa ṣéǹjì ah, nǹkan burúkú ni o àmọ́ ọ̀rọ̀ iṣọ́ yẹn náà màá wá ìkúrin ẹ̀sẹ̀ mi náà ni. lóòótọ́ ni mo mọ̀ pé mo lézì láti gba àwẹ̀ àtàdúrà àmọ́ mo kàn lọ bọ́ sọ́wọ́ àwọn wrong hands ni. fọlákẹ́ bàdí jẹ́ <laughs> ṣé wọn pa ti ń wá ẹ tipẹ́ tó bá ti lóṣù mẹ́ta ládùúgbò kan wàá kókó ńbẹ tó bá ti bàdíjẹ́ tó bá ti dádùúgbò kan tó lóṣù mẹ́ta wàá kó ńbẹ tó ti bàdíjẹ́ wàá bẹ̀rẹ̀ sí relocate ara ẹ relocate ara ẹ relocate ara ẹ let me tell you this ọmọ tó ogún nídìí pa tó wà ní hospital. bẹ́ẹ̀ni pẹlẹbẹ ni ó wà níbẹ̀ ó dẹ̀ tún kú gbẹrí yẹn ó tún kú nídìí. keep short you don't talk when i'm talking. ìwọ fúnra rẹ kírímìnà nìyẹn ẹ lọ yá Quran ẹ lọ yá tẹsibíù ẹ̀yà ní tẹ́ ẹ gbé wọ̀ ẹ ti ń tan ẹni ẹlẹ́ni jẹ àbí ọ̀rọ̀ ẹ ìbí ṣé ó láàrin ara wa eléyìí ò ṣe sọ láàrin ara wa ọ̀dọ̀ adájọ́ ló ti máa lọ sọ yẹn. ayú ọmọ tó wà lọ́sípítù yẹn tí ó bá kú ó tún fi ọ̀ràn kó ọ̀ràn ẹni o ṣé you understand me you see mi ìmọ̀ọ́rù nǹkan tó máa ń ṣẹ̀yìn ènìyàn tẹkọ̀ máa sọ̀rọ̀ ayé di wàhálà ẹ máa sọ̀rọ̀ ayé di jàǹdùkú ẹ máa sọ̀rọ̀ ayé di tẹ́rọ̀ ládùúgbò but nígbà tó bá dé court wà ló máa rojọ́ yẹn ṣòdúgbọ́. ẹ̀rí pé kò tí regret kò ì regret. ìwọ regret àbí nígbà tó bá dọ̀hùn wàá mọ̀ pé wọ́gọ́gọ́gọ́ ò lè ní ẹ officer take them out. okay sir mr man àwọn olè máa kọ́kọ́ jẹ́ kó lọ kí n má lọ máa wọ wájú kó má lọ fi ọwọ́ gùn dì mí látẹ̀yìn máa sáré ni máa fọwọ́ gùn dì ẹ̀dí ọ̀hún náà ìgbà tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ o mọ̀ olè olójú kòkòrò ọ̀lẹ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 ọmọ ẹ̀ sí sàmú fún wọn lówó wọn o. pàgbọ́ kí yóò pàgbọ́ sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó.